الله أكبر الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وقدوتنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحابته ومن اهتدى بهديه الى يوم الدين اما بعد مشاهدي الكرام احييكم بتحيه الاسلام تحيه اهل الجنه تحيه هم فيها سلام والسلام عليكم ورحمة الله وبركاته akí ọlọ́run a fi ìbùkún fún ọlọ́run a gbé títóbi a ṣe títóbi fún ọlọ́run àgbàlọ́ba kóhun náà ni ọba kan ṣoṣo tẹ́lẹ̀tọ̀ tí aláti máa ṣe ìjọsìn fún a sì jẹ́jẹ́ fún wípé a ní sí nǹkan míì yàtọ̀ sóhun Ọlọ́run atara àti yẹ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí Ọlọ́run kó bá wa kí Ànábì kí ó fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní al-maqam al-mahmud tí ó jẹ́ pé kìí ṣe tí ẹnìkan náà tẹ́lẹ̀ bí kìí bá ṣe ti ànábì àmọ́nọ́lá ìfi àdúrà ní ìfi tó gbà bákà níwájú ọlọ́run fi túnṣúmọ́ ọlọ́run á tún mọ́ ṣe fún ànábì náà kí ọlọ́run bá kọ́ bá wà kó kí àwọn ará ilé rẹ̀ kó kí àwọn sàárè rẹ̀ kó kẹ́ gbogbo àwọn àlùmọ́ ànábì náà muhammad sallallahu alayhi wa sallam tá a máa tẹ̀lé sunan nabi tí alikiyama ò fi dé ẹ̀yin ọmọ ìyá mi tí ọlọ́wọ́n bá ní kí a máa láǹfààní àti lè máa gbọ́ra wa ká sì máa gbọ́ra wa nínú Sunna TV tafsiri alukur'ani náà ni amamuwa fún yín sura tí a sì ń bá lọ náà ni suratul Baqara àmọ́ kí a tó lè máa tẹ̀síwájú nínú tafsir a ṣèrántí gbogbo àwọn àgbààgbààgbààgbà fáà tí ọlọ́wọ́n bá ti ṣàwọn náà ní ẹni tí ń tú alukur'an gbogbo àwọn tí ń tú láti ojú ayé ànábi wa muhammad sallallahu alayhi wa sallam títí títí tí fi á di àsìkò ọ̀wọ̀ tí àwọn yìí táwa náà tún fi wá ń gbìyànjú láti fún àgbọ́yé ti ọlọ́wọ́n ọba tó fún wa nípa ọ̀rọ̀ rẹ̀ a ṣàdúrà fún gbogbo àwọn àfáàní pátápátá a ṣàdúrà fún gbogbo àwọn bàbáàní pátápátá kí ọlọ́wọ́n ọba kó bá wa san wọ́n lẹ́sàn-án rẹ̀ ọlọ́wọ́n ọba kó fi àlìjánà kó fi ta gbogbo wọn lọ́ọ̀rẹ́ ọlá ti tóbi ọ̀rọ̀ àwọn òbí tó ṣe àwa náà lẹ́ẹ̀ kí ọlọ́run ọba kó yọ́nú sí wọn lẹ́rú kí ó sì gbà wọ́n lẹ́rú gbogbo àwọn àfáàfáàfá tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ọlọ́run ọba kí ó kí àwọn tó ti lọ́nu wọn àwọn tó sì kù láyé oore wọn kó máa lé sí o àánú ọlọ́run ọba ní kí ẹnì wọn kó sì máa pọ̀ sí ọlá títóbi ọ̀rọ̀ gbogbo àwọn àfáà tó lọ́n sí fún láǹfààní wípé kí a máa wá ṣiṣẹ́ ọlọ́wọ́n ọba láyè yìí ní Sunna TV ní ọlọ́wọ́n ọba kó bá wa san gbogbo ẹnìkọ̀ọ̀kan wa lẹ́san gbogbo àwọn ọmọ ìyá wa náà tí wọ́n sì ń ṣènáwó rẹ̀ ọlọ́wọ́n ọba kó lékun arzikì kó lékun arzikì wọn kó sì lékun ìkẹrẹ fún wọn. gẹ́gẹ́ bí mo ti sọ sọ lẹ́ẹ̀kan Suratul Baqara náà ni a mẹ́nu bà láti ọjọ́ ọjọ́ yìí wà lọ òun náà la sì ń bá lọ òní àyà ọgọ́rùn kan àti mẹ́tàdínlọ́gbọ̀n náà ni akọ́fọ́mẹ́nubà lónìí táyé bá gbà wá a lè mú àyà mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àti sábà ọlọ́run bá sọ fún anáà kùránì ní àyà ọgọ́rùn-ún kan àti mẹ́tàdínlọ́gbọ̀n ọlọ́run bá sọ wípé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ọlọ́run bá fi ń tó wa létí nínú àyà yìí bó o gbogbo wa láti mọ̀ wípé àkọ́kọ́ náà ọlọ́run ọba júwe ààyè kaaba fún anabi ibrahim nínú àyà ti hajj nù ibi tí ọlọ́run ọba ti ń sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wa idh bawwa'na li ibrahim makana al ìgbà tí a pèsè àyè tí ilé wa ń bẹ tí ń jẹ́ Kaaba a pèsè àyè náà kalẹ̀ fún Ànábì Ibrahim tá a fàyè náà fi hàn tá a sì wá mú un dẹ́yìn náà àfúnilọ̀hún bí ó ṣe débẹ̀ a sì wá fi dèédé àyè náà fi hàn àkọ́kọ́ nù gbogbo àná la sì mọ bó lọ̀rọ̀ ṣe lọ tó fi wá dibi wípé ọlọ́wọ́n ọba fi sọ fáwọn Ibrahim wípé ọ̀yà jẹ́ àlọ́ ni wípé nígbà tí Ànábì Ibrahim tó lọ sílùú Misra tó wá ṣẹlẹ̀ wípé ọba Misra lásìkò gbani gbogbo ẹni bá ti dé pẹ̀lú ìyàwó rẹ̀ àwọn aṣọ́lù ọba ti ń bẹ níbodè ìlú àwọn ni wọ́n á ti kọ́ pàdé àlejò tí bá ń bọ̀ pẹ̀lú obìnrin rẹ̀ wọ́n á sì mú obìnrin nì wọ́n á mú lọ fọ́ba ọba òṣèbí ṣe máa ń ṣe pẹ̀lú obìnrin nì kó tó di wípé wọ́n dá padà fẹ́ni tó ní. bàtàmì Ibrahim wá dé pẹ̀lú Sára tí ń jẹ́ ìyàwó ànábì wa Ibrahim wọ́n fẹ́ ṣe bí wọ́n ṣe ń ṣe wọ́n bi anabi ibrahim léèrè tálẹ́lẹ́ yìí kólábúrò tòun lóbìnrin ni ah, wọ́n lè yin òun kà wọ́n ń ta wọn ó yẹ kó dọ̀dọ̀ ọba wọ́n mú dọ̀dọ̀ ọba ọba fẹ́ ṣe bí ó ṣe bí ó ṣe bí ṣe máa ń ṣe ọlọ́wọ́n ọba ní irú àwọn eléyìí kọ́ ń ṣe ìbàjẹ́ yín pẹ̀lú rẹ̀ kó ságbára tẹ́ fi ṣe lára àárọ̀ àwọn báyìí ǹjẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ ọba ó ti bí wípé ara rọ gbogbo ẹ̀rọ a ah! èèmọ̀ lélẹ́yìí o nígbà tó di wípé ó dá padà fún Ibrahima gbogbo nǹkan padà sáyé rẹ̀ àlàáfíà dé a ah! nǹkan tó bá jẹ́ bẹ́ẹ̀ gbàgbọ́ abàmì obìnrin kan lélẹ́yìí arábí Ibrahima afọ́n ní Hajara jẹ́ ó máa lọ pẹ̀lú rẹ̀ kó mọ lọ sáàbù rẹ̀ kó mọ pẹ̀lú ẹ̀ Hajara kún anabi ibrahim àti sara wọ́n di mẹ́ta torí pé sara òun ti bímọ títí gbogbo gbà ni ó wá di bíbí pé hajara ti ń pẹ̀lú anabi ibrahim anabi ibrahim mú níyàwó ọlọ́run gbàdúrà oyún dé nígbà tó yún jáde ṣẹ̀mọ̀ wípé ìyáálé títí ń bẹ tí gbígbàgbọ́ tí ṣẹlẹ̀ lórí ọwọ́ tiẹ̀ torí pé aago tọ́lọ́wọ́n bá ní gbígbàgbọ́ àti ẹ̀ ó de kìtì ìlú àmọ́ aago tá a nídìí Hájára sí ń tiẹ̀ tá a sì nídìí ọmọ tiẹ̀ sí aago tiẹ̀ ti lù owú jíjẹ bẹ̀rẹ̀ láàrin ìyàwó méjèèjì ó dìbí wípé kò sáṣe mọ́ṣe o àfi kárẹ́bí Ibrahima kó kúrò ní ìlú ibi tí ń bẹ pẹ̀lú Hajara kó lè fún Sara nísìnyí lọ́lọ́run fi á ní tọ́ àrẹ́bí Ibrahima tó ṣe ní wípé wáyé tí bàbá àrẹ́bí Ibrahima makana albeiti àwájú ààyè ibi tí Kaaba ń bẹ àwa fi hàn ní Ibrahim a ní kó máa wá tẹ̀lé ipa iṣẹ́ ẹni tá fún un àwọn àfáàní màláíkà jìbìrìlù ló mú ní tọ́ lọ́nà títí títí tí ó fi wá lọ dé ìlú maka láì ibi tí kaaba wà àwọn afáṣọ ọ̀pọ̀lọpọ̀ wà nínú àwọn tí a tafsiri nípa bó lọ́hùn ṣe fààyè náà fi hàn án àmọ́ èyí ń kọ́ ni àlàyé tiwọn láyè yìí èyí tó ṣe pàtàkì fáwọn ni wípé ọlọ́run fààyè kaaba fi hàn náà Ibrahim nígbà tá a fààyè rẹ̀ fi hàn án anabi ibrahim ó múyàwó rẹ̀ ajara wá síbẹ̀ ó padà fi ilẹ̀ síbẹ̀ lóhun nìkan ajara ni èyí ti rí ipò lọ́wọ́ ṣe rí ṣọlọ́n ló ní ogbé mi wá bí ni àbí gbìyànjú rẹ ọ̀nà àṣẹ ọlọ́wọ́n ọba ní ajara ni ìjẹ́ máa lọ tó bá dé pọ́lọ́wọ́n ló bá ló bá ni ajara fi wá bí Ismail sí ayé. Ismail ló kọ tí anabi Ibrahim sọ ọmọ rẹ̀ nínú èdè Ibriya Ismailu Isma Yailu ilu náà ni ọlọ́run Allah Isma bí máa na istajib ọlọ́run ọba gbàdúrà míì ni ó kọ tiẹ̀ ǹjẹ́ gbà tó bí Ismail ó dìbí wípé kò sí ẹnìkan tí ó kún lọ́wọ́ ńbẹ̀ tọ́lọ́hún fi ayọ̀ ó fi súnlé láàrin òkè sàfásímárùwà tí fi ń wá ẹni tí yóò kún lọ́wọ́ tọ́lọ́hún fi ayọ̀ mi zẹ́mzẹ́mì ní jáde ní abẹ́ ẹsẹ̀ Ismail àtàrà omi nì lọ́pọ̀lọpọ̀ ọjọ́ ni wọ́n fi wá jáde wọ́n fi wá tẹ̀lé omi wá ipa omi nì ni wọ́n tẹ̀lé wá sí àyè Kaaba àyè ibi tí omi Zemzem ní ń bẹ tí ń bẹ ń bẹ dòmí ǹjẹ́ nípa báyìí Ànábì Ismail abẹ sí ní dàgbà láàrin àwọn júrúhùn tí wọ́n tẹ̀lé pa omi wá wọ́n wá ń ṣẹ̀mí mbẹ̀ títí títí ó dìbí wípé anabi Ismail ó dàgbà ó tó ọmọ ọdún tó lè máa ran bàbá rẹ̀ lọ́wọ́ ni bàbá fi wá padà lábẹ́ àṣẹ ọlọ́run wípé wá lọ kọ́ kábà mi fún mi a ti fi ipa fondation kábà àti fi hàn ànábì Ibrahim wípé bó ṣe wà nípìlẹ̀ tí ànábì Ádámù kọ́ nígbà náà lọ́hùn táwọn ọmọ rẹ̀ náà kọ́ lẹ́yìn rẹ̀ kó tó di wípé túfánù omi túfánù tó wáyé lásìkò ànábì Nuhu kó tó palẹ̀ mọ́ kábà ni kò láyé rẹ̀ tí ò sí kábà kò sílé kankan bẹ̀ mọ́ àfi ìpani ìpani sì ti tún parẹ́ kọ́lọ́hún tó wá fi hàn ànábì Ibrahim ni wípé wàyídìbà wà náà lé Ibrahim makana bet dèédé ibi tó jẹ́ foundation tó jẹ́ e, e, ojú léènì tí ọlọ́run bá gbé kalẹ̀ ní dèédé albetil mahmud ti ń bẹ ní sánmà keje lọ́hùn tí àwọn màláíkà tí wọ́n ń ṣàbẹ̀wò rẹ̀ tí hadisi fi yé wa wípé lójúmọ́ kan sọ̀ndínmìl màláíkà ní ń wọ ọbẹ̀ àwọn tó bá sì ti wọbẹ̀ lọ́jọ́ kan wọn tún ní wọbẹ̀ mọ́tàlì kí òfin dé. ǹjẹ́ nípa báyìí déédéé foundation ni tí ó fi ń jẹ́ ti Kaaba àfiwá hàn anabi Ibrahim wípé ó yà ó bẹ̀rẹ̀ sí ni máa gbélé òkè. ǹjẹ́ ìwọ náà fẹ́ fi wá yé wa níyì lọ́run fi ń sọ fún wa wípé wà íz a ti mọ̀ wípé if zọ́ǹfù ti ti ti ń ṣe tàwílù gbogbo ọ̀rọ̀ lọ sí mọ́ọ́dí ni fíìlì tí sì máa ń wá níwájú rẹ̀ fíìlù mọ́ọ́dí ni ṣeré káyà tá a wí lẹ́ẹ̀kan wàyíṣbà wà náà wàyíṣbìtàlá wàyíṣìjà àlná wàyíz kọ́lá ibrahim ẹ̀rí wípé mádìmádìmádì ní wá lẹ́yìn rẹ̀ lọ́la wípé izini nkàlásọ̀ fi ìtìntà fẹ́ pa ni tó ti ṣẹlẹ̀ láti láéláé ni. àmọ́ níyì níbi àyà ilé yìí àyà pàtàkì pàtàkì yìí iziwa níyì àmọ́ fíìlì tó tẹ̀lé rẹ̀ fíìlì mùdọ́rin òní yẹrù fáwọn ibrahimu alqawaida min albayt ọlọ́wọ́n ọba wa lo fíìlì náà ní ní fíìlù mùdọ́rì àkọ́kọ́ náà lọ́la wípé ọ̀rọ̀ Ibrahim láti ń bábọ̀ láti ń bábọ̀ láti ń bábọ̀ láti ń bábọ̀ látẹ̀kan gbogbo àwọn tó jẹ máa náà Ibrahim ó ti wà lọ́pọlọ gbogbo wa òun náà la ń wò láàrin wa là ń gbọ́rọ̀ rẹ̀ là ń wòṣẹ̀mí rẹ̀ là ń wo bó ṣe ṣe. o ibi àwa dé pẹ̀lú rẹ̀ náà ni kíkọ́ ilé kó kọ́ kàábà wá ń fẹ́ ká wo bó ló ṣe ń gbélé náà lóòkè kó sì máa lọ bíi pé ń ṣẹlẹ̀ lójú wa nísìnyìísìnyìí bíi pé kìí ṣe ní tó ti ṣẹlẹ̀ láti láíláíláíláí ni ọlọ́run bá ń fẹ́ kí kó wa ká tún gbé sọpọlọ ká sì wá gbé ànábìgbọ̀n yìí mọ̀ bẹ́ẹ̀ ká gbé sọpọlọ wa bẹ́ẹ̀ ká sì máa wá wò ó lẹ́ni tí ń mọ bíríkì nì tí ń gbé bíríkì léra wọn tí sì ń gbé ògiri léènì lọ òkè ọ̀hún fẹ́ kí kárí ká máa wo òṣèlè náà wípé ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí ni nínú ètò ìgbọ́rọ̀kalẹ̀ àwọn lárúbáwá ni tó jẹ́ sí wípé ẹyin tó ti ṣẹlẹ̀ láéláé wọ́n á sì gbé e kalẹ̀ fún ẹ nísìn bíi pé ń ṣẹlẹ̀ lójú rẹ nísinsìnyí ni nítorí pé fíìlùmù dọ́rí fíìlù tá ń lò fún ti ń ṣẹlẹ̀ nísinsìnyí ìyẹn náà bá wá lò kí kíkọ́ kábàá nì kó bàa lè máa jọ tuntun lójú gbogbo ẹni bá ti ń ka ayà yìí gbogbo ẹni bá ti ń ka kó bà lè máa rí ànábì Ibrahim nírírí ẹni tí ń gbé léènì lóòkè lọ́wọ́ kí gbogbo alẹ́ ká bà lè máa rí ẹ̀mí ẹni tí ń bá a gbé e lọ. tàfáwùlù ni àti mùsáràkà pẹ̀lú rẹ̀ kó bà lè máa lọ lórí ọwọ́ àwa náà lójú ẹsẹ̀ lọ́lọ́run ṣe gbé e, fìlíìnì wá fún wa ó wá ní kí ni yarfa'ul qawaida qaida qawaidu jẹ́wọ̀n qaida ni pẹ̀lú ta qawaidu lóbìnrin wal qawaidu minan nisa'i láti la yarjuna nìkáhà ó yàtọ̀ séyìí qawaidu minan nisa'i ìjẹ́mù tiẹ̀ jẹ́mù qa'idu ni òun ò ní tàǹtìẹ̀ nítorí wípé obìnrin tí ó ti wà tí ò lè ṣe hélà mọ́ tí bùkátà alẹ́ ayé ti gbé ká ti gbé jókòó ká òun tiẹ̀ kọ́ àìdùn ni jámù tiẹ̀ náà kọ̀ wá àìdùn àmọ́ kọ̀ wá àìdùn tì jámù yìí mufradu tiẹ̀ kọ́ ìdà tún ni òun ni àsáàsù lìbẹ́ẹ̀tì tí máa ń lẹ́ mọ́lẹ̀ foundation ìpìlẹ̀ ilé èyí tó máa ń wà nù yẹ̀pẹ̀ tí máa ń lẹ́ mọ́lẹ̀ lẹ̀ èyí là ń pè ní kíni là ń pè ní kọ̀wá ìdù tá à ń mọ̀ sí foundation ọlọ́wọ́n bọ́ wá fi yé wa wípé ẹ ṣèrántí kẹ́sì mọ́ bá mi wò ó bẹ́ẹ̀ ìgbà tí anabi Ibrahim ṣé foundation ní ń gbé lóòkè ni àbóògiri tá à ń mọ sẹ́rí foundation ọlá wípé gbogbo ohun tá a bá gbé lóògiri. Eri foundation náà là ń gbé yẹ sí foundation là ń fa ògiri rẹ̀ lókè lọ́nà wọn bá fi ní wàyíṣíyà fáwọn alukọ̀wá ẹ̀dà ìjà sí wípé kìí ṣe lé oníyàrá oní pálọ̀ oní ẹyọ àbáwọlé tibí ẹyọ pálọ̀ àkọ́kọ́ ẹyọ pálọ̀ èkejì. E ẹyọ ayé ebuwẹ ẹyọ ayé eléwẹ ẹyọ kìí ṣe kìí ṣe yín o ilé tó jẹ́ sí wípé eré foundation rẹ̀ nìkan la gbé gbogbo ẹ̀ sí tí ò sì ní pínpín kò ní pé a fẹ́ pín foundation náà la fẹ́ gbé lókè bẹ́ẹ̀ eré ẹ̀ la sì fẹ́ kọ́ gbogbo ń dá ní kọ́ sí ìpín kan sínú ọ̀rọ̀ ẹ̀ èyí wọn lọ́wọ́ fi gbé kalẹ̀ ló fi wá sọ wípé wọ́n ibi yẹn fáwọn ibrahimu alkọ̀wá ìdá ìsìn káwá wo ẹwà tí ń bẹ fún ọ̀rọ̀ ọlọ́run lọ́la wípé anabi ibrahim òun ni bàbá àgbà tí ń kọ́lé òun sì ni bíríkìlà tí ń ṣiṣẹ́ ǹjẹ́ ẹ jẹ́ fún yín lálàyé tí ànábì Ibrahim ń ṣe ní pípé ló fi já sí pé ọlọ́run fi lò ó ló mú fìlì wá ló mú fàìlì wá ló sì mú mọ̀ fúnra lò wá lọ́rọ́ pé nítorí òun gangan lọ̀rọ̀ yìí jẹ lógún Ìsìmáìlù ẹni bíi ebó la ṣe ń pè wọn òvìrìyè lòun jẹ́ ọmọọṣẹ́ lòun jẹ́ ọmọdé sì lòun ẹ̀yìn tá à ń ṣe kò tí ìmọ̀ tiẹ̀ ò tí ì gbé e débẹ̀ òun ń bá ni mú gbáǹbá ni má wò ni kí léènì kó bá lè lọ òkè ìdí ni tó fi jẹ́ sí wípé wá ìsìmáìlù ìsìmáìlù náà ò gbẹ̀yìn nídìí iṣẹ́ yìí o tí bàbá rẹ̀ ń ṣe jẹ́ èyí ń là tí ọlọ́run kọ́kọ́ gbé kalẹ̀ fún wa àmọ́lọ́wọ́n ọba wa parí àlàyé yìí pẹ̀lú àdúrà ó fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ó fi ń yí àmì àti ẹlẹ́kọ̀ọ́ wípé gbogbo iṣẹ́ tá a bá ń ṣe gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé láti níbẹ̀rẹ̀ láàrin títí a fi máa lọ parí àti níparí ẹjẹ́ máa wí gbólóyè yìí fọ́lọ̀ ó pé kí ni rabbana taqabbal minna ìrẹ́ lọ́hùn ilé yìí tá a máa ń kọ́ ìrẹ́ là máa ń kọ́ fún o àkọ́ fún kankan o àsìkò fẹ́ lómi o àkọ́ fún nǹkan mi o ilé rẹ ni tó bá wá jẹ́ bẹ́ẹ̀ àtẹ́wọ́gbà ni àtẹ́wọ́gbà ni kò ṣe léyìí fún wa tẹ́wọ́ gba iṣẹ́ tá à ń ṣe yìí fún wa Rabbana taqabbal kí ni taqabbal kí ni kò fún wa nímọ̀ fún rẹ̀ ó gbà wá láyè káwa náà máa fi mọ̀ fún olùta bá rí bó bá mu síbẹ̀ a wà rí wípé méjì náà ni iṣẹ́ àtọ̀rọ̀ ǹjẹ́ mọ̀ fún olùta máa gbé síbẹ̀ ní pé Rabbana taqabbal minna aqwalana wa a'malana gbogbo ọ̀rọ̀ wa tá à ń sọ láyè yìí nídìí iṣẹ́ yìí ìyá ọlọ́run wa tẹ́wọ́ gbà lọ́wọ́ wa gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan tá a sì wá ń ṣe láyè yìí o ìyẹn ọlọ́run bàbá wa tẹ́wọ́ gbà á. wọ́n wá parí àdúrà wọn pẹ̀lú orúkọ ọlọ́run ọba méjì tí ó ń fi gbígbàdúrà wọn fẹsẹ̀ rinlẹ̀ ìsì ń fi ìfọkànbalẹ̀ lérí wípé àdúrà ni ti gbà wọ́n wá lo ináka anta asẹ̀míhù alàlè àkọ́kọ́ náà innaka ismu inna nu asẹ̀míhù khabaru inna òun náà tó wá gba alifu alam ń já sí pé àti mubutada àti khabaru méjèèjì jọ jẹ́ márífà usulubu mi usulubu kọ́sìlù sínú yún lọ́dọ̀ àwọn àfáà òǹbàlága hásùrù ti wáyé ó ti mú túmọ̀ tàkìdì dání àtútù wá fi áńtà tí ń jẹ́ dọ̀míìrìlù fọ́sílì sáàrin méjèèjì kéyìn náà kó tún máa jẹ́ tàkìdì lérí tàkìdì ń tá a fẹ́ sọ yìí ìyẹn sì gbèrè ọlọ́wọ́n ọba náà níwọ̀ nìkan tẹ́nìkan ò kún ọ tẹ́nìkan ò sì lè ṣe bí ìwọ ìwọ náà ni àsẹ̀mí ẹ̀ tó ń gbọ́ gbogbo àdúrà tá à ń ṣe alaalim o sì nímọ̀ fínífíní nípa gbogbo iṣẹ́ wa tá à ń ṣe tọ́ ìgbà táwọn òun sì ń gbọ́ àdúrà tó sì máa ń dá ń ṣe tọ́ nínú àánú rẹ̀ nínú ìkẹ́ fún gbogbo ẹni bá képe náà ní wípé ọlọ́run ọba a máa tẹ́wọ́ gba àdúrà o ǹjẹ́ ànábì Ibrahim ṣe àdúrà níì ọlọ́run ọba ó sì fi hàn ànábì Ibrahim rí pé àdúrà tó ṣe o àdúrà tí a ni ǹjẹ́ èyí ni àyà àkọ́kọ́ tí a mẹ́nubà lónìí tí a bá ti wá. Wa sinmi díẹ̀ á padà tẹ̀síwájú lórí àyà tí ó bá tẹ̀lé kí ọlọ́wọ́n bá kó fún alágbọ̀yé kí ọlọ́wọ́n bá kó fi gbígbàdúrà fi ṣe lọ́ṣọ̀ọ́ kó sì fún wa ní kó jẹ́ kí ìmọ̀lẹ̀ àkùránì kó máa bá wa lọ láyìíká ibi tí a bá ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله والصلاة والسلام على رسول الله tafsir alukurani náà ni amúwá fún yín ní àyájọ́ tòní àyà tí a ti tú ní ká tó lọ sinmi náà ni àyà ọgọ́rùn kan àti mẹ́tàdínlọ́gbọ̀n àyà tí a fẹ́ wá mẹ́nu bà nísìn náà ni àyà ọgọ́rùn kan àti méjìdínlọ́gbọ̀n tí ọlọ́wọ́n wá sọ fún ọba yìí wípé. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم عن أبي إبراهيم tí أشياء ṣe nínú àyà ọgọ́rùn kan àti mẹ́tàdínlọ́gbọ̀n ó tún wá ń tẹ̀síwájú nínú àdúrà ṣíṣe àdúrà kẹta tí yóò wá wáyé lẹ́nu ànábì Ibrahima ní nítorí pé àdúrà àkọ́kọ́ rọ́bì jàlá hádá bàlàdán àmìnà ni àdúrà àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe àdúrà kejì Rabbana taqabbal minna ìsí àdúrà rẹ̀ kẹta ni pé Rabbana waj'alna muslimayni lak tọ́ Rabbana ìrẹ́ ọba wa ìrẹ́ olúwa wa táwa mọ̀ ń jọ́sìn sì mọ̀ ọ́ lọ́ba ìtún ọlọ́wọ́n ọba pè é pẹ̀lú rọ́bà náà ń tọ́ka sí wípé àdúrà ọ̀tọ̀ làdúrà eléyìí tá a fẹ́ ṣe èyí tá a ṣe lákọ̀ọ́kọ́ a wípé kọ́lọ̀ kó gba iṣẹ́ kàábà tá a mọ̀ ń ṣe lọ́wọ́ kọ́lọ̀ kó gbà lọ́wọ́ wa gbà tí èyí ń lọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba tún á gbé àdúrà kejì dìde nínú ọ̀rọ̀ ànábì Ibrahim náà ni kí ló ń wí nínú àdúrà kejì ní wípé rọ́bà náà ìrẹ́ olúwa wa o waj'alna muslimayn lak ta èmi àti ọmọ mi Ismail ìrẹ́ ọlọ́wọ́n bá o ṣe àwa méjèèjì ní. Ni mùsùlùmí tí yóò jura lẹ̀ fún rẹ̀ ọlọ́run àwa méjèèjì ṣe wá lẹ́ni tí ó gbà rẹ̀ ọlọ́run ọba gbọ́ lótìtọ́ ṣe wá lẹ́ni tí yóò yọ̀ǹda ara rẹ̀ fún rẹ̀ ọlọ́run ọba lótìtọ́ ṣe wá lẹ́ni tí yóò sì máa wá tẹ̀lé ìlànà àtòfin rẹ̀ ọlọ́run ọba lótìtọ́. ẹ wá rí mọ̀ tí ń bẹ mí. gẹ́gẹ́ bí aya ń ṣe máa tún sọ fún wa tá a bá ń tẹ̀síwájú lọ́wọ́ àmọ́ kó tó di bí bá a débẹ̀. àbúrò anábì Ibrahim máa ṣe anábì Ibrahim máa sọ pé wọ́jà alẹ́ mùsùlùmí lákà ṣàwa méjèèjì ní mùsùlùmí fún ìrànlọ́wọ́. ń jásí wípé ẹ̀sìn wa yìí ẹni àkọ́kọ́ tó kọ́ sọ ẹ̀sìn náà ní ìsìláàmù òun náà anábì Ibrahim anábì Ibrahim pé ẹ̀sìn yìí ní ẹ̀sìn Islam ó kọ yìí wọn lẹ́yìn sàmákùmú ní mùsùlùmí nàmí ń kábùlù wọn lọ́dọ̀ ti pè é ní mùsùlùmí láti láti láti láti láti ìgbà náà lọ́hùn tẹ́lẹ̀ àmúgbà níbi Ibrahim sọ wá ní mùsùlùmí ó kọ́ ni ò jáde gbogbo àwọn tó wá ń wá tí wọ́n ń wá tí wọ́n ń wá tí wọ́n ń wá tí wọ́n ń wá lẹ́tẹ̀yìn ànábì Ibrahim àfẹnìkan mọ̀nà lọ síbi wípé kó pe ẹ̀sìn náà ní al-Islam ó wà bẹ́ẹ̀ àwọn tó wá tí wọ́n jẹ́ yòwúdí wọ́n jẹ́ yòwúdí tí wọ́n lọ àwọn tó jẹ́ nasara wọ́n jẹ́ nasara tí wọ́n lọ gbogbo ẹnì kọ̀ọ̀kan wọ́n so kọ wọ́n so kọ àmọ́ àfẹnìkan mọ̀nà síbi wípé ó kọ tí eh, tí wọ́n máa jẹ́ náà ni Islam ó kọ tẹ́sí tí wọ́n máa jẹ́ náà ni Islam àyọ̀ǹda rẹ̀ fẹ́nìkan títí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi wá dé ìgbà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam dé láṣẹṣẹ wàá fọ ọkọ náà jáde wípé inna dina inda Allahi islam ẹ̀sìn tó jẹ́ sìn ṣàmùpọ̀nbélé lọ́dọ̀ ọlọ́run náà ni ẹ̀sìn islam tí ń jẹ́ ẹ̀sìn tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó gbé dìde. ǹjẹ́ àdúrà tí anabi ibrahim ṣe nípìnlẹ̀ waj'alna muslimayni ṣàwa méjèèjì ní mùsùlùmí òtó òtítọ́ fún rẹ̀ ọlọ́run ọlọ́run ọba ṣe wọ́n bẹ́ẹ̀ lẹ́ni ìtumọ̀ rẹ̀ àmọ́ ọlọ́run ògbókọ náà jáde fún gbogbo ayé ọlọ́run tọ́jú orúkọ náà títí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam fi wá dé ọlọ́run ṣèṣe wá gbókọ ẹ̀ jáde tó kọ́ni tó àgbàlẹ̀ tó àdókọ̀ tí gbogbo ayé ń lò òun la fi wá ń pè gbogbo ẹ̀sìn tó ti ṣáájú ní ẹ̀sìn sánmọ̀ òun náà la fi wá ń pè wọ́n nísìn bó fẹ́ bí okọ̀ wọn kò sí lérí orúkọ wọn láíláí tẹ́lẹ̀ wọn ànábì wáyé mọ̀ so orúkọ ni àmọ́ ẹnìkan ò gbé e lò lọ́wọ́ bá fi sọ fún wa wípé rabbana waj'alna muslimayni laka wa min dhurriyyatina hàn gẹ́gẹ́ bí ànábì Ibrahim ṣe sáábà nígbà tó ń bẹ lọ́wọ́ táwọn sọ fún pé gbàgbọ́n sọ fún pé níyà ìlú kàrí nẹ́sì ìmọ̀ọ́mọ́ lójú ẹsẹ̀ alọ́bí sọ mi ń zúrí àti ayé àti ní àwọn ọmọ mi bó ló ṣe jẹ́. ìgbà tí ànábì Ibrahim tó sì tún sọ wípé rọ́bì jẹ́ alhadabala dan amina wọ́n zùkọ́ àlàhùn mi náà sàmárátì man amana minhum billah èyí ń já sí wípé àwọn ọmọ rẹ̀ àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ èyí tí ń jẹ ànábì Ibrahim lójú lógún tó pọ̀ ni ìdí nìyí tó fi á jẹ́ sí wípé wa min dhurriyyatina ummatan muslimatan laka ìrẹ́rọ̀ tó o bá wá ṣàwọn méjèèjì ní mùsùlùmí tán. wáyò jáde fún wa nínú àwọn ọmọ wa ìjà alànà mizuri yàtìnà yọ̀ǹda fún wa nínú àwọn ọmọ wa yìí náà ummatan muslimatan lak odidi ìjọ kan lódidi umma ìjọ kan lódidi. tí ó máa jẹ́ mùsùlùmí jálákà tí ó jẹ́ mùsùlùmí pọ̀nbélé fún rẹ̀ ọlọ́run. ìjà sí wípé anabi Ibrahim ó ṣàdúrà pé kí Islam kó máa bẹ láàrin àwọn ọmọ tòun kẹrin kése. ní pàtàkì àdúrà wà arìnà mẹ́nà síkànnà ìrìn àlọ́ tó o bá ṣe àwa ní mùsùlùmí gidi fún ọ tó o sì yọ nínú àwọn ọmọ mi náà ó mà odidi ìjọ kan lódidi tí ó jẹ́ jọ mùsùlùmí ànábì Ibrahim ní àdúrà mi ò tí ì tán o wa arina manasikana ànúsùkù iṣẹ́ ìjọsìn iṣẹ́ ìsúmọ́lọ̀ là ń pè bẹ́ẹ̀ àmọ́ lílo rẹ̀ ó wá sínú iṣẹ́ hajj ló fi jẹ́ sí pé a máa ń sọ mọ̀nà síkẹ̀lẹ̀ hajj. lílo nusuki ó súnmọ́ ó gbajúmọ̀ fún ṣe hajj bẹ́ẹ̀ kẹ̀ gbogbo ohun tó jẹ́ ìjọsìn níwà ni lọ́rọ̀ ni là ń pè ní nusuk. ǹjẹ́ àdúrà tí ànábìbọn nínú tuntun ọlọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tó tọ ọlọ́run lọ́wọ́ wípé kí ọlọ́run ọba kí ó ṣe òun àtọmọ tòun ní mùsùlùmí tó sì tún tọrọ wípé kọ́lọ́n kó yọ odidi umma kankanlẹ̀ láàrin àwọn ọmọ tòun tí ó mọ̀ jẹ́ umma mùsùlùmá. àwọn ọba anabi wa ń tọ anabi ibrahim wa ń tọ ọlọ́dọ̀ ọlọ́run ọba wípé wà á rìn náà mọ̀nà sí kànáà iṣẹ́ hajj tá a máa ṣe o àrínà fi hàn wá nírìnírí ọ nítorí wípé iṣẹ́ tá a fẹ́ lò ní pírátíkà ni kìí ṣiṣẹ́ tó fẹ́ wà lérí tẹ́órì nìkan ǹjẹ́ iṣẹ́ tó bá ti wá jẹ́ pé pírátíkà ni ọlọ́run tá ń tọ́ ọlọ́dọ̀ rẹ ni wípé fọwọ́ bá ṣe máa ṣe kó fi hàn wá fún alálàyé rí mi rí ẹ lára iṣẹ́ tí ó bá gbé fún wa ní iṣẹ́ wọ́n tún bá àlẹ́ yìí náà wáyé àgbọ́yé àná Ibrahim ni wípé bẹ́ẹ̀dá bá wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ kó mọ̀ láṣìṣe ìhùndéwò kó gbaṣẹ́ ọlọ́run ọba kó máa ṣe kó mọ̀ láṣìṣe ń díẹ̀ ó dé wọ̀ kò sí ọgbọ́n kò sí tètè yẹn lè fi máa ṣiṣẹ́ tíṣẹ́ ẹnì tí ó fi wá mọ́ tónítóní tí ọmọṣẹ́ tí iṣẹ́ náà ló fi wá mọ́ tónítóní tí ò ní láṣìṣe nú ẹ̀ àkọmọ̀ṣọ́ náà lànà bí Ibrahim fi wá sọ fọ́nrán yìí kí wọ́n túbọ̀ alẹ́ yìí náà à ah, èrè ọlọ́run gbogbo èyí tá a bá wá ṣìṣe ń bẹ̀ nínú iṣẹ́ tó bá gbélé wa lọ́wọ́ o nínú iṣẹ́ àjì yìí èyí tá a bá ti wá láṣìṣe rẹ̀ túbọ̀ alẹ́ yìí náà èrè bá yáa fi wà yáa fi wà kó o sì gba tútù bá tútù bá wa ìnàkà àǹtà àtàwà ọ̀wà nítorí wípé èrè ìyẹn lọba tí máa ń túbá túbá túbá láì lálà fún gbogbo àwọn èèyàn tó o bá sì ti wá túbá fún wọn tán tó gba tútúbá wọn wọn dẹni ìkẹ́ lọ́dọ̀ rẹ ni nítorí kágbẹ̀ṣẹ̀ ọ̀tọ̀ káyáfì ẹni nínú ẹ̀ṣẹ̀ ọ̀tọ̀ ìgbà bá yá fi ẹni inú ẹ̀ṣẹ̀ tán ẹni ayá fi rẹ̀ nì tí ó fi lè gbà yẹ̀sí wípé ẹ̀ṣẹ̀ tóun ṣẹ̀ nì kò tún nípò kan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba wà ní ẹjẹ́ ń fi ìkẹ́ ránṣẹ́ sí ẹjẹ́ ń fi ìkẹ́ ránṣẹ́ sí ẹrú mi yìí ló jẹ ìdínú tọ́lọ́run bá fi wá gbé. orúkọ rẹ̀ méjèèjì papọ̀ ní atawab ọba tí ń gba tútú bá lọ́wọ́ ẹni lágbàtán arahim ọba tí ń ṣìkẹ́ ẹni tó sì ń ṣàánú ẹni ǹjẹ́ àyà ọgọ́rùn-ún kan àti ọgbọ̀n tí atúmẹ́lùmbà nù ìrẹ́ olúwa mi o ṣe èmi àti ọmọ mi Ismail ṣàwa méjèèjì ní mùsùlùmí gidi fún ẹ o sì jáde fún wa àwọn ọmọ wa odidi umma tí ó jẹ umma mùsùlùmí wà á rí náà mana sí kànà tó ìrọ̀lọ́hún wá fi àyè ìjọsìn wa àtàwọn iṣẹ́ ìjọsìn wa àtàwọn iṣẹ́ tá a fi mọ ṣe ájì wa wá fi hàn wá wọ́n tún bá lè yìnà kó sì gba tútù lọ́bọ̀ lọ́wọ́ wa o innaka anta tawwabu ar-rahim ọba ọba tó gbígba tútù bá mi ọba olùkẹ́sì tún ni olúwa mi. àlẹ́ Ibrahim mọ̀ tí ìdákẹ́ àlẹ́ Ibrahim tún fàdúrà kan lé. ànábì wa máa ń sọ báyìí pé Rabbana ìrẹ́ olúwa mi o wab'ath fihim rasulan minhum ta ìrẹ́ náà èyí tí màá wá tọ́ lọ́dọ̀ rẹ wab'ath fihim bá ń gbé dìde sí àárín wọn ara wọn ta ni ibi ó bá wù ní o Si zuriyẹ́tì náà àwọn ọmọ wa ó lọ bẹ́ẹ̀ bó sì wọ̀ ọ́ ó gbé sí ummatan muslimatan ẹ̀yin náà tún lọ bẹ́ẹ̀ kọ́lọ́n kó gbé òjíṣẹ́ kan dìde láàrin àwọn àrọ́mọdọ́mọ Ibrahim àti Ismail ẹ̀yin lérí wípé bó jẹ́ kiriyó bó jẹ́ mùsùlùmí kọ́lọ̀ tí a ti gbé kan jáde láàrin wọn kó fi àtù ṣiṣẹ́. àmọ́ nínú tá a bá wá padà sérí wípé ummatan muslimatan a rí wípé láàrin àwọn mùsùlùmí sàn nínú àwọn àrọ́mọdọ́mọ anabi Ibrahim nànábì Ibrahim ti tọrọ wípé kí ọlọ́wọ́n ọba kó fi kó ṣẹ̀ṣà òjíṣẹ́ tí ó wà tíṣẹ́ láàrin wọn. ǹjẹ́ ẹ̀rọ gbàdàgbà fíhìm rọ̀ṣúlẹ̀ mínú hàn gbé dìde láàrin wọn òjíṣẹ́ kan nínú wọn náà ni kó tún jẹ́ ń jẹ́ sí pé àwọn ìmọ̀ yìí wọn ò gba wípé káwá mójíṣẹ́ kan kúrò láti ibì kan kó mo wá jẹ́ kóun ní ìwà jíṣẹ́ ọlọ́run ọba fáwọn ọmọ mi rárá o àyà àwọn ọmọ mi náà ni kó ti yan ẹni tí ó fẹ́ wá jíṣẹ́ rẹ̀. wa yu'allimuhumul kitaba wal hikma. ويزكيهم إنك أنت العزيز الحكيم إن bàbá bàbá في رسول منهم، mìíràn hàn gbé òjíṣẹ́ kan dìde láàrin wọn iṣẹ́ wo lòjíṣẹ́ náà fẹ́ máa wá ṣe o òun lọ́lọ́run bá wá ń tú kẹ̀kẹ́ rẹ̀ kalẹ̀ báyìí yẹtulú aléyìn ayatik àkọ́kọ́ iṣẹ́ tí ó kọ́ ṣe ni wípé yóò máa ka àwọn àyà rẹ àyà rẹ àyà alukur'an yóò máa ka fún wọn ní kíkà ti àgbọ́yé ní kíkà ti ìjọsìn yóò máa kọ́ wọn ní bó ni wọ́n ṣe fẹ́ máa ka alukur'ani yóò máa ké e fún wọn táwọn náà sì máa ké e tẹ̀lé. ǹjẹ́ àkọ́kọ́ iṣẹ́ tí òjíṣẹ́ náà fẹ́ ṣe nìyẹn lò bí máa nà ẹ̀yà kan àléyìn àyàtìk yóò máa kí àwọn àmì rẹ àwọn àmì rẹ fún wọn àwọn àmì ọlọ́run bá sì ní àyàtìk kan oníyàn náà gbogbo àwọn àyà ni àwọn àmì ni tí ń tọ́ka sí aṣọ ọlọ́run tí ń tọ́ka sí ọlọ́run ọba ló ní gbogbo nǹkan láyé yìí òun ni òjíṣẹ́ yìí yóò máa ké fún ọ wa yu'allimuhumul kitaba wal yóò sì máa wá fún wọn kọ́ wọn ní mímọ̀ mímọ̀ ti kíni yu'allimuhumul kitaba yóò máa kọ́ wọn ní mímọ̀ tíà tíra wo ni ní náà ni tíra Al-Qur'an ẹ wo ìfẹ́ àbójútó tí anabi Ibrahima tó ti ní fáwọn àrọ́mọdọ́mọ rẹ̀ nílùú Mẹ́kà dín èrè ọlọ́wọ́n ọba bá ń gbé òjíṣẹ́ kan dìde láàrin wọn nílùú Mẹ́kà níyìn àdúrà níbi Ibrahima wá ṣe déédéé mọ́kádàrá tí ọlọ́wọ́n bá ti gbé kalẹ̀ bó ti ṣe ń wí kún fàyà kún ọlọ́run bá sì ń wérí ẹ̀ ó sì wá ń ṣe déédéé ètò ọlọ́run lọ́lọ́run bá fi ní wa yu'allimuhumul kitaba wal hikma yóò máa wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ alukur'ani yóò sì máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ sunna nítorí pé sunna náà ní hikma àsọ̀bádé. So ọ̀rọ̀ yé tí kò nídìí fanfa kan níbẹ̀ òun náà ni alhikma bá a tún súnà súnà òye ọ̀rọ̀ tí ń wá látẹnu ànábì wa sallallahu alayhi wa sallam ni alhikma tá a ti mọ̀ sí àsọ̀bádé. Si tọ̀ nínú hikima náà ni ìwà ń bẹ kúdùwà ń bẹ àwòkọ́ṣe ń bẹ. ǹjẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí náà yóò máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ tírà alukurani yóò sì máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe fẹ́ lo alukurani yìí sí pẹ̀lú òye pẹ̀lú làákàyè látara súnà rẹ̀ látara àlàyé ọ̀rọ̀ tó fi ra mu wá fún wọn tí ó já sí wípé ògidì ọ̀rọ̀ náà lè yóò mọ̀ jẹ́ fún gbogbo ẹni tí bá ń ka al ẹ máa wo ohun tí anabi Ibrahim ti ń ṣe ládùúà fún àwọn àlùmọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam láti ìgbà náà nílọ́wọ́ kọ́lọ́wọ́n ọba tó wá ní kí gbogbo àdúrà yìí kó wá ṣe fínífíní lérí àwọn ọmọ mẹ́kà nígbà yíyá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó ṣẹlẹ̀ wípé ànábì wa dé òun náà ni wá ń kọ́ ni lẹ́kọ̀ọ́ alukur'ani òun náà ni wá ń kọ́ ni lẹ́kọ̀ọ́ sunna aláwọ̀ ọba ni wáyú zakihim yóò máa wá fọ̀ wọ́n mọ́ tónítóní kò lára ẹbọ ṣíṣe yóò máa wá fọ̀ wọ́n tónítóní kò lára wa àbàjẹ́ kò lára wàkíwà yóò máa tírèèni wọn ṣiṣẹ́ rí wọ́n máa gba tẹ́rìbíà láti rí ọwọ́ rẹ̀ tẹ́síkíà yìí ìyẹn ló fẹ́ gbé wọn ga ló fẹ́ mú wọn mọ ọlọ́wọ́n ọba wípé àìmọ̀ yìí ṣe ọlọ́wọ́n òun àyèmọ̀ yìí gbé nǹkan míì fi kún ọlọ́run. ǹjẹ́ wàyùzẹ̀kíhìm yùtọ̀ híròhùn yóò máa fọ̀ wọ́n mọ́ tónítóní kò níbi ìwà tí ò tí ò tí ò bá mu ìwà tí Islam ò fẹ́ ìwà tí yóò máa kọ́ ní nǹkan fún wa náà ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ni ó mọ̀ fọ àwọn àlùmọ́ rẹ̀ kú ọlọ́run bá wà ní innaka antal azizul hakim ìrẹ́ ọlọ́run ọba náà ni ìrẹ́ ọba tó jẹ́ sí pé alaziz ọba kàǹkà ọba alágbára ni tó jẹ́ sí pé ẹni bá wù nù rẹ tó fẹ́ fi jà nábì kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ rẹ wọn náà sì lè kọ̀ gbogbo ẹni tó bá sì mọ̀ wípé òun fẹ́ yàn sínú ẹ̀sìn kan òun náà ò lè gbọ́n rí àṣẹ rẹ yóò ṣẹ lérí rẹ agbára rẹ ká alazizu alhakim ọba tó sì já sí wípé ọba ọ̀jọ̀gbọ́n ni tó mọ gbogbo nǹkan kọ̀ọ̀kan tí ń gbé nǹkan kọ̀ọ̀kan sáyé rẹ̀ ó mọ dáadáa tí ń bẹ lára ẹni tó bá mọ̀nà ó mọ dáadáa tí sì ń bẹ lára ẹni tí ó mọ̀nà ó sì mọ tí ẹni tó mọ̀nà yóò ṣe tí ó padà fi rí ìyọ́nú ọlọ́run tí ó sì fi rí ìfọkànbalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ǹjẹ́ àyà kẹta tí a tú lónìí òun náà ni ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run bá sọ wípé Rabbana ìrẹ́ olúwa wa o wab'ath fihim rasulan minhum bá wa gbé òjíṣẹ́ kan dìde láàrin wọn o yẹtulu alihim ayatika tí yóò máa ka tí yóò máa ka àwọn àyà rẹ ọlọ́wọ́n ọba yóò máa kà á fún wọn wọ́n yóò alimuhumul kitab tí ó sì máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ tíra tí wọ́n mọ̀ tíra alukurani finifini wal hikma tí wọ́n sì mọ̀ sunnam nabi wa muhammad sallallahu alayhi wa sallam ní finifini wọ́n yóò zakihim yóò sì máa wá ṣe yóò máa fọ̀ wọ́n yóò fọ̀ wọ́n mọ́ pẹ̀lú pẹ̀lú mọ́tò. innaka antal azizul hakim ìzẹ́lẹ̀ yóò alimu kitaba wal hikma yóò sì máa wá fún wọn ní òye àti àsọ̀bádé yóò sì máa wá ṣe àfọ̀mọ́ fún wọn innaka antal azizul hakim ìgbà ọlọ́wọ́n ọba ìyẹn náà ni ọba alágbára o ìyẹn náà sì ni ọba ọ̀jọ̀gbọ́n ń jásí wípé nípàdé wa tòní o àyà mẹ́ta náà ni ọlọ́wọ́n ọba ní kí amẹ́nubà àwọn náà ni aya ọgọ́rùn-ún kan àti mẹ́tàdínlọ́gbọ̀n tí ń jẹ́ psalm verset aya kejì náà ni aya ọgọ́rùn-ún kan àti méjìdínlọ́gbọ̀n tí ń jẹ́ psalm verwit àti aya kẹta tí òun náà ń jẹ́ aya psalm vernef tí ń jẹ́ aya ọgọ́rùn-ún kan àti mọ́kàndínlọ́gbọ̀n kí ọlọ́run ọba kó fún wa ní àgbọ́yé alukur'ani kọ́lọ́n kó sì jẹ́ kí a ní ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà ká sì ṣoríire láti ara alukur'ani ìmọ́lẹ̀ alukur'ani lọ́sàn-án lóru ọlọ́run jẹ́ kí kó jẹ́ kí ó máa bá wa gbé o kọ́nà kó fi gbígbàdúrà kó fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa lọ́ṣọ̀ọ́ subhanakallahumma wa bihamdik nashhadu la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk الله أكبر الله أكبر الله أكبر لا